بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه وآله ní omi ti ṣe ọjọ́ kejì ti ní ọgbọ̀n twenty eight nínú oṣù ṣàgbá ọ̀fẹ́ tí o tó kù mọ́ sí ọmọdé ìfúrẹ́lẹ́ ju ìjọ kàpẹ́rẹ́ lọ tí wọ́n bá lọ sùn láti fèrè tó méjì ẹlẹ́ni tó ń twenty eight nínú oṣù ṣàbán ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún. ti ń bẹ fún àwọn ìgbà nínú ọlọ́dún àfáàrọ̀ gbígbà àwọn ni pé àṣìyàmú kàfàrà àṣìyàmú kàfàrà àwẹ̀ wọ́n máa ń jẹ́ ìparẹ́ àwọn àṣìṣe kan nínú ìṣẹ̀rí àwọn bí ẹni tó pààyàn nísìnyí ó ṣeé ṣe pààyàn nínú nǹkan tí a máa ń tún sí nǹkan bá ti ń ṣe ìtàn àwọn ẹ̀sìn méjì dáadáa bí ẹni tó lọ fi ẹ̀yìn ìyàwó rẹ̀ tó fi jọ tìyá rẹ̀ bóyá ló lè bí wọ́n wá ní kó lè tó ṣe àṣepọ̀ pẹ̀lú ọ̀yàwó òun yìí ìyá ọ̀rọ̀ bá dé kó tó lè di wípé yóò sọ mọ́bìnrin yẹn yóò ṣe tàn nínú ìtàn rẹ̀ èyí tó bá dẹ́gbàgbé kalẹ̀ fún ìfẹ́ mi yẹn àwọn oṣù méjìlá agbára gbàgbà ẹni tó búra tí ò ní búra fẹ ẹni tó ṣèlérí tí ò ní lérí fẹ irúfẹ́ mi náà nínú nǹkan tó máa fi sùn tán àwọn máa bẹ̀rù àwọn oríṣi àwọn ìjọ mẹ́ta bákan náà nínú àwọn nǹkan máa ń lo ara fún nínú nǹkan lẹ́yìn ìbúra wọn máa lò fún ìtara fẹ́mi òsìtì tó táìmù tó ẹ̀kọ́ fara wọn àwọn náà wà nínú ìkànnì wọn tàbí ọdún síta wọn lọ́fà àwọn ìpàtó olùyàmánì ọlọ́bì ọlọ́rọ̀ àyè wọn ní òjijì ọlọ́sọ̀lá àdàsọ̀lá sọ pé fìtìnà tó lọ́jọ́ yìí fi mánìyí wà áàlìyí wọ́jà àlìyí wàhálà èyí tí máa ń ṣẹlẹ̀ sí yàn. nínú dúkìá rẹ̀ ẹ̀rí gbà mí kìnínní náà ní yé èèyàn èèyàn sáré pé kò ní kókó náà wàhálà tí máa ń dé báyàn nínú dúkìá èèyàn tí máa ń dé báyàn lórí ọmọ èèyàn lọ́run dọ́kun má fọwọ́ dáwà láàbọ̀ tí máa ń dé báyàn lórí alábàágbé èèyàn nítorí pé lábáwá sọ wípé àlìjáàrú kọ́bùlà jàre kọ̀ọ̀bùnà tààrí aládùúgbò là kọ́kọ́ wá ná kó tó di pé èèyàn òbílé wọ́n sọ bá gbé òbí ètò kí ẹ máa ṣàdó ire àmì o àdó àná tó sì pé àbí kí ẹ̀ tó wí sí pé ọlọ́run dákun já lẹ́nu ire bá òun là ní ìsúná ń sọ wípé wàhálà téèyàn máa ń kàn nípa ìjáàrí aládùúgbò rẹ àti ni o téèyàn bá kọ́lé èèyàn fẹ́ lè ní àbí kó wọn ó wí ilé ní kó wọn ó rú lọ síbò mí ni ìgbà àwọn aládùúgbò ìyá wọn tún wọ alẹ́ ìsúná sọ pé irú wàhálà yìí tó àṣọlá ọ̀sùn ìyá ọlọ́run a máa fi ìrún parí téèyàn ò ní ní wàhálà iná lórí ọmọ lórí dúkìá lórí aládùúgbò wọ́n ti yá ọlọ́run a tó máa fi àwẹ̀ parí àtàwẹ̀ lọ́la ọlọ́run a máa fi parí wọ́n sọ̀dà kọ́ bẹ́ẹ̀ náà ti sàrà paríparí rẹ̀ nígbà tí a ti ń súnmọ́ gbẹ̀gbẹ̀ fún ọmọdé òní pé àwẹ̀ ó ní ẹnu ọ̀nà àbáwọlé kan táwọn aláìní tọ̀ wọlé tó sì dorúkọ wọn fi ní àwọn ìyá rẹ̀. alẹ́bí sọ̀rọ̀ àrùn sọ̀rọ̀ wọn ni éèmù náà ti fi kẹ́lẹ́ ti bá a bá lùkọ́ lọ́wọ́ ìyá rẹ̀. ẹnu ọ̀nà kan bẹ lálẹ́ jẹ́nà éèkọ́ àwọn ìyá rẹ̀. àwọn tó ní ilé ìkàlà lára kò sí ẹnu ọ̀nà kan tó ń tì nínú táwọn aláwọ̀ tí wọ́n bèè tí wọ́n gbá báyìí wọ́n á ti ní àyíká ìlú ọ̀rọ̀ wọn. ọlọ́run sọ wá lẹ́nu tí ó lè gbà wọ́n ẹgbẹ́ alẹ́sẹ̀ fún wa kó sì fi ẹnu ọ̀nà yìí kó tó ti wá láti máa tẹ̀síwájú lọ́la sùkàlùkọ́ lọ́ọ́